إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأن تراقبوه سبحانه وتعالى في سركم وعلى نيتكم وأن تعلموا جميعا أن الله سبحانه وتعالى مطلع عليكم الله سبحانه وتعالى يعلم السر والأخفى ويعلم ما تكتبون عباد الله فإن حديثنا اليوم ينطبق على النهي عن التشبه بالشيطان والكفار عباد الله قبل أن نخ... قبل أن ندخل في صميم الموضوع أود أن أعرف لكم من هو الشيطان الشيطان هو رأس الكفر كما قال الله تعالى وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين والكفار من بني آدم هم أعداء الله وأولياء الشيطان كما قال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونه من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون والتشبه بالشيطان أو الكفار هو أن يعمل الإنسان أعمالهم أو يلبس لباسهم الخاص بهم أو يلبس لباسهم الخاص بهم أو يتزين بزيهم الخاص سواء قصد تشبها أو لم يقصده فإذا قيل هذا لباس الكفار حرم على المسلم أن يلبسه إذا قيل هذا زي زي الكفار وحرم على المسلم أن يتشبه بالشيطان كذلك لا يتشبه به في أعماله لكن الشيطان من عالم الغيب لا نعلم من أعماله إلا ما حدثنا عنه رسول الله صلى الله عليه وسلم ففي حديث ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لا يأكلن أحدكم بشماله ولا يشربن بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله الشمال عباد الله اليد اليسرى فنهى النبي صلى الله عليه وسلم عن الأكل بها والشرب بها وعلل ذلك بأن هذا عمل الشيطان والشيطان يأكل بشماله ويشرب بشماله وقد نهينا عن اتباعه كما قال تعالى يا أيها الذين آمنوا لا تت... يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر وهذا الحديث يدل على تحريم الأكل بالشمال وتحريم الشرب بالشمال وأن من أكل أو شرب بشماله فإنه مشابهة للشيطان الذي وعدون وعدو الله عز وجل وإنك لتعجب من قوم الآن بعد بعد أن امتزجوا بالكفار وشاهدوهم يقلدون زعيمهم الشيطان في الأكل بالشمال والشرب بالشمال تعجب من هؤلاء القوم أن يأكلوا بشمالهم ويشربوا بشمالهم ويدعوا هدي النبي صلى الله عليه وسلم فيكونون متشبهين بالشيطان والكفار غير متأسين غير متأسين برسول الله صلى الله عليه وسلم مخالفين لهديه وسننه ومن الناس من يأكل باليمين ويشرب باليمين ولكن إذا قدم له الشرب وهو يأكل شرب بالشمال وقال أخاف أن يتلطق الإناء سبحان الله وإن تلطف الإناء يتلطف بنجاسة أو بطعام فالجواب أنه يتلطف يتلطف بالطعام والطعام حلال وما على الإنسان إلا أن يغسل الكأس بعد الشرب وهذا أمر يسير عليك يكون الله سبحانه وتعالى عليك يكون الله àánú ọlọ́run bá kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà sí àjọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń jẹ́ kí a jẹ́ bẹ́ẹ̀ nínú òṣùwọ̀n àtọ́lọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala àti gbogbo àwọn tí ó mọ̀ wá lẹ́yìn wa náà lórí ìlànà yìí títí di ọjọ́ gbèdà kìyàmà abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣe àlékún ìdúró déédéé ẹnìkọ̀ọ̀kan wa lórí ìlànà nàbì sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwa tí a ti ń gbìyànjú láti máa rin ìlànà nàbì sallallahu alaihi wa sallam ọlọ́mọdé kí a padà sí ibú tí ó mú wa kó lórí ìlànà náà ọlọ́mọdé bá wa àwa tí a ò tí máa rìn tá ò tí gbọ́ yé tá a sì ní àwọn ìrújú kan sí kejì tó ń dà wá láàmú àbáwọn yìnyín ayé kan sí kejì tó ń kódà mọ́ bá wa tí ò jẹ́ ká dúró déédéé lórí ẹ̀sìn abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó ti àmọ́lẹ́ nìkọ̀kan wa kọ́lọ́n kó yàwá ya ṣe paul ọlájọ́ kan sọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala. ẹ̀rí eré tí wọ́n fi bára sọ̀rọ̀ ní kóso wa tò ní lẹ́yìn tí mo ń sọ àsọtẹ́lẹ̀ fún ẹnìkọ̀kan wa tí mo dẹ́ ń pa wá láṣẹ gẹ́gẹ́ bí ọlọ́run Allah subhanahu wa ta'ala ti pàwọ́ láti náà al-Qur'an al-Karim tí anabi sallallahu alayhi wa sallam náà dẹ̀ pàwọ́ láti nínú àwọn ẹgbà wa tí ó lálàáfíà látọ̀dọ̀ ẹ̀ sallallahu alayhi wa sallam pé ká bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa lẹ́yìn tí mo ti ṣáájú pa ẹ̀mí ara mi náà látẹ̀ irú àṣẹ tí mò ń pa wáyé ká ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa. kí a mọ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun lọ́ba torí kọ̀kọ̀ torí gbogbo tó pamọ́ tó sì rí gbangba ẹ̀dá. ká sì mọ̀ pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala rí wa ní gbogbo bí a ti ń ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó dẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án àwọn nǹkan tí a bá ti síwájú fún ẹ̀mí ara wa ní ọjọ́ gbéra al eléyìí báyìí ni kí a máa fi ṣe òṣùwọ̀n kí a máa fi gbé ìgbésí ayé wa ní gbogbo gbà ìpayọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tàbá fẹ́ sọ̀rọ̀ kan ká gbé sórí òṣùwọ̀n ìpayọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìjọrọ̀ yìí sí ìpayọ Ọlọ́run bá wà nínú ẹ̀ sọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlá yọnu sí ni sọ̀rọ̀ ẹni tó páyọ̀ ọlọ́wọ́ bá lọ́fẹ́ jáde lẹ́nu mi àbọ̀rọ̀ ẹni tí ò páyọ̀ ọlọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlá. sábà bẹ́ẹ̀ ti jẹ́ kan kí a gbé sórí òṣùwọ̀n ìpáyọ̀ ọlọ́run ọba ìjẹ́sẹ̀ yìí ṣe déédéé iṣẹ́ àwọn olùpáyọ̀ ọlọ́run ọba àbóyapa sí i tàbá fẹ́ ládi tọ́kẹ̀ kan afẹ́ nígbàgbọ́ kan ká gbé sórí ìpáyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pèsè àdìsọ́kàn yìí ṣe déédéé àdìsọ́kàn àwọn tó páyọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àbí oyapa sí i eléyìí ni àtọ́tẹ́lẹ̀ eléyìí tí mò ń ti síwájú níbi ìbánisọ̀rọ̀ àkótó bàtọ́jọ́ òní Ibadallah lẹ́yìn ilé báyìí nǹkan tí a fi bára sọ̀rọ̀ òun náà ni ikọ̀ fún ni nípa mímọ kọ́sí èṣù àti àwọn kèfèrí annahi wa ani tashabbuhi bi shaytan wal kuffar a fi bára wa sọ̀rọ̀ ikọ̀ fún ni nípa ká máa kọ́sí àṣẹ̀fọ́n àti àwọn kèfèrí alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí a ti síwájú o ní ìsàlàyé fún wa ta ni wọ́n ń pè ní àṣẹ̀pọ̀n àṣẹ̀pọ̀n òun náà ni olórí àwọn kèfèrí gbogbo àwọn ìjọ kèfèrí pátá olórí wọn ni àṣẹ̀pọ̀n ìlànà kúfúrò tí ó ń pèpè sí òun náà ni àwọn alkufar àwọn kèfèrí òun ni wọ́n rìn ìlànà kúfùrù yìí wá pọ̀ lóríṣiríṣi gbogbo ẹnikẹ́ni tí bá ti rìn kan nínú àwọn ìlànà yìí àwọn ni àlùfáà ẹ̀sìn méjì náà jẹ́ ni dínú rahman wà dínú shaitan ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ọba rahman àti ẹ̀sìn àṣẹ̀tọ́ọ̀lì ẹ̀sìn èṣù gbogbo ẹ̀sìn míì tó bá fi lè yàtọ̀ fẹ́sìn islam tó bá fi lè yàtọ̀ sí dínú rahman fọwọ́ dínú ṣẹ̀tọ́ọ̀nù ẹ̀sìn ṣẹ̀tọ́ọ̀nù nìyẹn gbogbo ìlànà tẹ́yìn bá ń rìn láti ti sin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yàtọ̀ fún ìlànà tí ọlọ́run ọba Allah subhanahu wa ló ń yọ́nú sí títẹ̀ islam irú ìlànà báyìí dínú ṣẹ̀tọ́ọ̀nù ni bákan náà ọ̀nà tí ìyẹn máa ń gbà ya kèfèrí tí ìyẹn máa ń gbà ṣe kèfèrí sí ọlọ́run ọba Allah subhanahu wa pọ̀ gidi gan-an gbogbo àwọn ọ̀nà ìlànà tí ṣèpọ̀ ní pèpè sí ni ṣèpọ̀ òun náà ni lórí àwọn kùfàr òun lórí àwọn kèfèrí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ nínú suratul Baqara ọlọ́run ilé ànábì rántí kò sì máa ṣe ìrántí fún àwọn ìjọ rẹ nígbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nígbà tí a sọ fún àwọn màláìkà wípé kí wọ́n ṣe sùjúd kán forí balẹ̀ fún ànábì Adam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pa nígbà táwọn wí ṣẹ̀tọ́ni náà wà láàrin wọn ṣùgbọ́n ṣẹ̀tọ́ni ń gbé láàrin àwọn màláìka ni kò kí ń ṣe malak alìjẹ̀nú ni olórí àwọn alìjẹ̀nú ni torí pé káàna min al-jinni fàfàtàkọ̀ ẹ̀ń amri rabbi ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti sàlàyé fún wa wípé nínú suratul Kahf wípé ṣẹ̀tọ́ni tẹ̀ ń wò yẹn nínú àwọn alìjẹ̀nú lọ́wọ́ fàfàtàkọ̀ ẹ̀ń amri rabbi ṣùgbọ́n ó jáde fún bí àfi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ̀tẹ́ láti ọlọ́run bá ibi tí ọlọ́run ti pa láti ẹ̀yìn lélẹ̀ ọlọ́run bá nílà nẹ́bí máa ṣàlàyé fún àwọn ìjọ rẹ nígbà tí ọlọ́run bá Allah subhanahu wa pa àwọn màláìkà láṣẹ wípé kí wọ́n forí balẹ̀ fún ànẹ́bí Adam fàtàjàdù ọlọ́ni gbogbo àwọn màláìkà ni wọ́n tẹ̀ láti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwọn màláyíkà ò kí ń takò àti ọlọ́run bá lọ́sùn hàn ọ̀sán àlà wọ́n dẹ̀ máa ń ṣe tọ́nà bàbá pa wọ́n láṣẹ ni. fàṣájádù ẹgẹ́ bí ìròyìn wọn gbogbo wọn ni wọ́n ọlọ́run bá wọ́n forí balẹ̀ fún adam ìlà ìbẹ̀lì ọlọ́run ní àyàfi ìbílísì nìkan sànkóhùn sínú àwọn màláyíkà àwọn màláyíkà ni ìdẹ̀kí ń tẹ ọlọ́run bá àwọn ni ò kí ń takò àti ọlọ́run ọmọ àlè owó wa eléri burúkú ẹ̀dá illa Iblis ọlọ́run ní èṣù nìkan Iblis lára àwọn orúkọ rẹ̀ ní Iblis òun nìkan ló yarí ní o tẹ̀lá sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala abba gbẹrùgbọ̀n rí ó yarí wastakbara ó dẹ̀ sì gbéraga sí àti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa kana ọlọ́run ní ó ti jẹ́ ìkan ọ̀tàtàrà báyìí di ìkan nínú àwọn kèfèrí síwájú àsìkò yìí ṣèpọ́nù kì í ṣe kèfèrí ṣùgbọ́n lẹ́yìn àṣẹ yìí tó ti lè yarí tó ti gbéraga láti tẹ̀lé àṣẹ ọlọ́run ọba kana minal kafirin ó di ìkan nínú àwọn kèfèrí ibadallah tó bá jẹ́ pé ìtakò àṣẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀yọ kan ṣoṣo ọ̀pọ̀ àṣẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi ṣe ìdájọ́ kúfùrù lórí ṣètọ́ọ̀nù kóńkálukú náà wọ àìmọye sakọ àti ọlọ́run bàbá tó fún àwọn àtàlà tó ti wà nínú ìgbésí ayé wa àìmọye nǹkan tó lọ́wọ́ bá pa wá láṣẹ táwa náà sì mà tá a sì jẹ tá a sì tẹ̀lé ọlọ́run bàbá tó fún àwọn àtàlà kọ́ la ẹnì kọ̀ọ̀kan wa kúrò ní ìfẹ́ inú. àwọn kèfèrí nínú ọmọ anabi Adam ọ̀tá ọlọ́run bàbá tó fún àwọn àtàlà ni wọ́n jẹ́ ọ̀rẹ́ ṣe fọ́ọ̀lì sí ni wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ ọ̀tá ọlọ́run ọba wòlíì èṣù ni ó jẹ́ nítorí ẹsẹ̀ bá rí táwọn yẹn bá ń sọ pé wòlíì ní ní ẹ má bá wọn jiyàn pé wọn kì í ṣe wòlíì o ẹ sílẹ̀ láti define irú wòlíì wo ni wọ́n jẹ́ wòlíì èṣù ni kódà tẹ bá ti rí èèyàn tí ń bọ́ ta sí ní tẹ ráwa ìwòlíì làwa. ẹ ṣe máa pé wòlíì ní tòótọ́ ṣùgbọ́n wòlíì èṣù ni. torí ẹni tó jẹ́ wà níyò lọ ìkan òní bọ́ta kọ́ máa ṣe kọ́ máa fi ìjẹ́wì láyà ìjẹ́wò ní ọlọ́run ọba ṣe yànga sáwọn èèyàn. ẹ ẹ mà wá ni a ò fẹ́ mọ̀ yín ọlọ́run mọ̀jà mọ̀ yín kí la fẹ́ fi mímọ̀ yín ṣe ẹ̀yin lọ́wọ́ ọba tẹ́ dá wa ni táyín fẹ́ mọ̀ yín ṣẹ́yìn lànà ibi tí wọ́n rántí wa ni màláìkà lẹ́jẹ́ ni kí lè tẹ́lẹ̀ máa ròyìn ara yín fún afẹ́kẹ́ pèpè sọ́dọ̀ náà wọn bá tó ẹ kó lùmọ̀ níyì ni ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati ya ahsan ọlọ́run bá nira anabi pèpè lọ sọ́dọ̀ ọlọ́run bá ní má pèpè sọ́dọ̀ ara rẹ ud'u ila sabili rabbik tó bá yẹ pé ní ọlọ́run bá ní yín tó tọ́ tó bá yẹ kó lùmọ̀ tọ́jẹ́ ìmọ̀ tọ́lọ́wọ́ bá ní yín tòótọ́ ni ọdọ́ náà bá lẹ́mọ̀ pèpè sí ẹ̀ nígbà tí júwe ara yín fún wa. ìwọ́n gẹ́bí ta ni àwòbùkátà bukata kama o àwọn tó bá ti jẹ́ ọ̀tá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀rẹ́ èṣù ma jẹ́ àwòlíyáwó ṣe ni wọ́n jẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fèrè inú suratul Baqara ọlọ́run bá ní Allahu waliyyul ladhina amanu ọlọ́run bá ní ọlọ́run bá ní ọ̀rẹ́ olùrànlọ́wọ́ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó jẹ́ wàlíyù ọlọ́run bá tọ́lá náà ó ti àmánù àwọn tí àrùkánù ìmánu wọn mẹ́fẹ̀ẹ̀fà tó pé gbogbo erigun gbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tó pé sí wọn lára gẹ́gẹ́ bó ti yẹ kí ó pé sí mùsùlùmí lára ọlọ́run láwọn wọ̀nyí ọlọ́run ni wàlíyí wọn yukhrijuhu mina zulumati ila nur ọlọ́run bó máa yọ wọ́n kú ní òkùnkùn òkùnkùn kúfúrù òkùnkùn ẹbọ òkùnkùn bídà òkùnkùn ẹ̀ṣẹ̀ òkùnkùn àìmọ̀kan nípa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá ìlànà yóò máa mú wa lọ sínú ìmọ̀lẹ̀ tawhid yóò máa mú wa lọ sínú ìmọ̀lẹ̀ sunna yóò máa mú wa lọ sínú ìmọ̀lẹ̀ tọ́ra ìmọ̀lẹ̀ sunna ìmọ̀lẹ̀ tẹ̀láṣẹ ọlọ́mọba ìmọ̀lẹ̀ ìnímọ̀ nípa ẹ̀sìn ọlọ́mọba Allah subhanahu wa ta'ala. walladhina ọlọ́ni òun náà ni at-taghut at-taghut huna ash-shaytan ṣètọ́n lọ́rẹ́ wọn nínú àwọn orúkọ ṣètọ́n ní at-taghut wà torí pé ó máa ń ṣe tòyàn ó máa ń ya ó máa ń ó máa ń ó jáde kóbi àti ọlọ́run Allah subhanahu wa ó máa ń ṣe ìgbéraga kóbi àti ọlọ́run Allah subhanahu wa ta'ala. yukhrijuhu mina an-nuri ila adh òun mú wa mú àwọn kèfèrí jáde kúrò nínú ìmọ̀lẹ̀ tawhid ìmọ̀ ọlọ́run ọba lọ́kan yóò máa mú wọn lọ sínú ẹbọ inú òkùnkùn ẹbọ yóò máa mú wọn jáde kúrò nínú ìmọ̀lẹ̀ sunna yóò máa mú wọn lọ sínú òkùnkùn bídà yóò máa mú wọn jáde kúrò nínú ìmọ̀lẹ̀ ìmọ̀tẹ̀ láti ọlọ́run ọba yóò máa mú wọn lọ sí di òkùnkùn ìmọ̀tẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wùláìkà asáàbù náà ọlọ́run láwọn tá a jíwèé yìí ìjọ náà ni wọ́n àwọn ọmọ náà nìyẹn hum fiha khalidun ọlọ́run ni wọ́n máa bẹ́nu ẹ̀ lọ gbére ni wọ́n ní jáde kúrò nù náà kọ́lọ́nkó yà á kúrò mẹ́ kọ́ sọ wá kúrò mẹ́. àtàṣàbùkù bí ṣẹ̀fọ́n awil nǹkan tí wọ́n ń pè ní ìmọ̀kọ́sẹ̀ àṣẹ̀fọ́n àbí àwọn alkufar àwọn kèsìrí ẹ̀yẹrú ti ọlọ́ọ̀ba òun náà ni àyà àmàlà ìsánù àmàlàhù òun náà ni kí èèyàn máa ṣe iṣẹ́ àwọn táwọn yìí kí èèyàn máa ṣiṣẹ́ iṣu àbí iṣẹ́ àwọn kèfèrí iṣẹ́ tí wọ́n ń ṣe kí èèyàn máa ṣe èèyàn ti ṣe tàṣàbùhù pẹ̀lú wọn nìyẹn èèyàn ti ń kọ́sì wọn nìyẹn èèyàn ti ń imitate wọn nìyẹn. iṣẹ́ táwọn iṣẹ́ tá a mọ̀ pé èṣù ló máa ń ṣe kéèyàn máa ṣiṣẹ́ yẹn iṣẹ́ tó yẹ káwọn kèfèrí ló máa ń ṣe kéèyàn máa ṣe èèyàn ti tàṣàbùhù pẹ̀lú wọn nìyẹn أو يلبس لباسهم أو يلبس لباسهم أبتي ما واصوا أن يعمل الإنسان عملهم أو يلبس لباسهم أبتي ما واصوا وكثيري الخاص بهم aṣọ tó jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n ní lẹ́tà aṣọ jẹ́ pé tẹ̀yìn bá ti rí ẹ ti mọ̀ pé àwọn kèfèrí lélẹ̀ àwọn kèfèrí máa ń dírẹ́sì báyìí aṣọ àwọn kèfèrí ni. ìbádàlá ìrújú ń bẹ fáwọn èèyàn láwùjọ yìí ẹ jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ yín shirt and trouser ṣé aṣọ tó wà special fáwọn kèfèrí ni pẹ́ẹ́pẹ́ tá a bá ti rí a ti mọ̀ pé kèfèrí léèyàn àbátọ tí ó wà general tí ọ̀pọ̀lọpọ̀ yẹn lè wọ̀ naam aṣọ tó wà general ni ìyẹn wọ shirt and trouser tí òfin ọlọ́run bá bá ti pé lára shirt and trouser yẹn ní òtúmọ̀ sí pé èèyàn ṣe bí àwọn kèfèrí kò yé báyìí ní òtúmọ̀ sí pé torí pé aṣọ yìí ata ni àwọn kan ni wọ́n ti ń wọ̀ ọ́ lóòótọ́ wọn kì í ṣe Yorùbá ẹtí ọ̀nà sábà yìí so ṣùgbọ́n ata wọn nìyẹn téèyàn bá wá jẹ́ ọmọ ìlú yẹn kọ fúngbà kan ẹ̀sìn yẹn jọmọ Britain yìí sì àbí yẹn jọmọ Amẹ́ríkà sáà ní kọ́ máa wọ aṣọ àṣà wọn ni táà ní kọ́ wọ́n wọ ṣẹ́tàn trọ́sà ni tó ìjẹ́pá aṣọ tí wọ́n máa ń wọ̀ nínú àṣà tiwọn nìyẹn ẹgẹ́ ọmọ yorùbá náà ó ṣe wọ àwọn aṣọ táwa náà ń wọ̀ bí àwọn àǹkárá nǹkankan àbẹ́ẹ̀kọ́ ni tó ìjẹ́ pé ìpìlẹ̀ àwọn bàbá tiwa náà kí ni wọ́n jẹ̀ máa so aláti gbọ́ ilé yìí kì í ṣe irú aṣọ yẹn là ń sọ àwọn aṣọ tí yẹn ti mọ̀ pásọ àwọn kèfèrí ni àwọn aṣọ kan bẹ̀bẹ̀ o ẹ jẹ́ kí n sọ fún yín dáadáa tá a bá ní tara wa sẹ́yìn pé mo yẹn ju tẹ́tà tó dáńsì aṣọ gáùn gáùn àti bẹ̀rẹ̀tì tán máa ń yẹn tẹ́yàn máa fi ṣe graduation yẹn aṣọ àwọn kèfèrí ni ẹ̀rí tẹ́yàn bá wọ̀ sí odidi pope báyìí àbí jẹ́ bá kí ẹ̀rí àwọn rẹ́fẹ́rẹ́ndì aṣọ àwọn kèfèrí ni o ìyẹn gbọ́dọ̀ jìnà síra aṣọ yẹn ni wọ́n wá sọ pé gboyè ọkàwé gboyè kan aṣọ yẹn ni wọ́n wá ọmọ ayé afọ́tọ̀ máa fẹ́ yín inna lillahi wa inna ilayhi raji'un kí ló ń dùn ẹnu kí ló ń fẹ́ lé yín kí ni pàtàkì nínú aṣọ yìí kí ni pàtàkì tó fi máa oríṣiríṣi irú àwọn aṣọ bẹ́ẹ̀ náà rèé kí wọ́n jìnnà sí kódà tó fi máa wedding gown kò yẹ báyìí pé aṣọ àwọn kèfèrí ni kí ẹ má bá wọn wọ̀ kí ẹ má bá wọn wọ̀ àwọn fìlà wọn tó pé fìlà àwọn kèfèrí ni ká sọ pé àwọn kèfèrí ló ní fìlà kí ẹ má bá wọn dé ìrọ̀ làwọn bẹ̀rẹ̀ ti yẹn àtàwọn filatọ́ máa rántí gáwùn yẹn àwọn graduation gown yẹn kí a jìnà sí wúrọ̀ àwọn kan yẹn mùsùlùmí gbọ́dọ̀ jìnà sáwọn kan yẹn aṣọ àwọn kẹfìrí nìyẹn àwọn ayélbàtà àlìbáṣàhù kí a máa wọ aṣọ wọn eléyìí tó jẹ́ alkhọ́ọ̀tọ̀ bíi tó yẹ pé special ni fún wọn àwọn yàtọ̀ zayyanu bí ziyi ni àwọn yàtọ̀ zayyanu bí yìí àbí kí a máa dress kéèyàn máa ṣọ̀ṣọ́ kéèyàn máa múra bí wọn kéèyàn máa múra bí àwọn kèfèrí ìmúra tó jẹ́ sí pé àwọn ni wọ́n ní special téèyàn bá ti múra bẹ́ẹ̀ bàbá ńlá wàhálà ni ẹ jẹ́ kí n sọ àwọn kìnnìkan fún yín téèyàn bá wọ shoot téèyàn bá wọ tán àwọn aṣọ tó máa ń wà nísàlẹ̀ yẹn wọ́n wá fi kíni white kan sí bí ọrùn bí báyìí ọwọ́ bí ọrùn báyìí di kọ́là báyìí ni ni white yẹn wà àwọn onímọ̀ ṣe bẹ́ẹ̀ jọ̀rọ̀ àì àwọn tó bishop àwọn tó bí real house gbogbo orú àwọn yẹn tó bá ti dírù nǹkan báyẹn kí ẹ má bá wọn kí ẹ má bá wọn dé bẹ́ẹ̀ torí pé nígbà tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ rí ìjẹ ni wàá jọ kí ni wàá jọ bishop gbogbo orú àwọn ìmúra báyìí tó yẹ pé àwọn ẹni wọn ní special ìmọ̀ kọ́ ti wọ́n bẹ́ẹ̀ haramu ni sawa'un qasada at-tashabbuha aw lam yaqsidhu èèyàn bá láníyàn pé èèyàn fi ń kọ́ ti wọn ni èèyàn bá máa láníyàn bẹ́ẹ̀ káwọn ní akérèdé mi ò gbà níyàn ní kàdírẹ́sì ń tèmi ni kò sí dọ́kàn wá fún láti jọ wọn náà kò bùkátà níyàn kó tó di pé nǹkan yóò jẹ́ wọn láti ṣe bẹ́ẹ̀ kò bùkátà níyàn nítorí ẹ̀ tọ́ba ti sọ fún yàn wípé aṣọ yìí aṣọ àwọn kèfèrí ni ó ti jẹ́ èèwọ̀ lórí mùsùlùmí láti wọ̀rọ̀ àtẹ̀bẹ́ẹ̀ tọ́ba sọ pé ìmúra yìí ìmúra àwọn kèfèrí ni ó ti jẹ́ èèwọ̀ lórí mùsùlùmí láti múra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ èèwọ̀ lórí mùsùlùmí láti máa kọ́ sí àṣepọ́ọ̀nù bẹ́ẹ̀ lèèyàn gbọ́dọ̀ kọ́ sí àṣepọ́ọ̀nù níbi àwọn iṣẹ́ tí ṣepọ́ọ̀nù máa ṣe ṣẹwárí àṣepọ́ọ̀nù èsì ta ti rẹ́sù rí kọ́ ìran sẹ́ni tó rẹ́sù rí tábà lè yàn rẹ́sù iṣẹ́ èṣù lórí tábà lè yàn já ń sìn à onímọ̀ rẹ́sù lánàá òun èṣù kọ́ lórí iṣẹ́ rẹ̀ lórí tó àwọn iṣẹ́ èṣù làwọn iṣẹ́ tà rí tó sọ pé ah ọlọ́run mẹ́jà rẹ́sù a ò lè rí a lè fojú rí a ò lè fojú rí nítorí pé nínú àwọn nǹkan tó pamọ́ tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala fún wa ní ìròyìn nípa rẹ̀ ní alukur'an tí anabi sallallahu alaihi wasallam fún wa ní ìròyìn nípa rẹ̀ tá a ti gbọdọ̀ nígbàgbọ́ sí lọ́rọ̀ yẹn gbogbo ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ pé Ṣẹ̀tánì ń bẹ àbí kò nígbàgbọ́ pé àwọn àlùjànnú ń bẹ àbí kò nígbàgbọ́ pé àwọn màláíkà ń bẹ ìwẹ̀ níbẹ̀ ti di kèfèrí nínú Suratul ọlọ́run láwọn alùmínú òun làwọn fi yẹ kí wọ́n nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ tí wọn ò fojú rí gẹ́gẹ́ bí àṣẹpọ́n táwọn wí gẹ́gẹ́ bí aljanna àti iná gẹ́gẹ́ bí àwọn màláíkà gẹ́gẹ́ bí ọlọ́run Allah subhanahu wa ta'ala fúnra ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlìjẹ̀nú àtàwọn nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ fi yẹ pé ghaibiyati ni wọ́n àwọn nǹkan tó pamọ́ ni tọ́lọ́run Allah subhanahu wa ta'ala fún wa ní òpin nǹkan yẹn ń bẹ nítorí pọ́lọ́run àdékà ti wá fi rin ilẹ̀ ọlọ́run bá ti fún wa ní ìró pé ń bẹ agbọ́dọ̀ nígbàgbọ́ sí torí ọlọ́run bá níkílá pè wá lọ sí ibi ká gba nǹkan yẹn gbọ́ ni pé ẹni nígbàgbọ́ pé àwọn nǹkan báyìí ń bẹ àwọn tí wọ́n bá nírú gbàgbọ́ sí nǹkan bẹ́ẹ̀ làwọn àlùmínú àtẹ̀yìn agbọ́dọ̀ nígbàgbọ́ pé èṣù ń bẹ ìyẹn gbọ́dọ̀ gba èṣù gbọ́ tọ́balẹ̀ yẹn gba èṣù gbọ́ ni kéèyàn gbàgbọ́ pé èṣù ń bẹ ó sì láwọn iṣẹ́ tí máa ń ṣe ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ tẹ̀lé téèyàn bá fi lè tẹ̀lé èèyàn tẹ̀lé wọn náà ni kọ́lọ̀ Allah subhanahu wa ta'ala kọ́ sọ wà fún mi náà. náà ẹgẹ́ báyìí sọ pé èṣù yìí nǹkan tí ò ṣe fojú rí ni a jẹ́ pé a ò lè mọ àwọn tẹ́tẹ̀sù ń ṣe àyàfi nígbà tí anabi sallallahu alaihi wasallam bá sọ fún wa nípa rẹ̀ ẹ̀rí ni ó fi yé wa pípẹ́ àwọn iṣẹ́ yìí làwọn iṣẹ́ ètò wọ́n wá nínú hadithu tí abdullahi ibn umar radiyallahu anhuma tó gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni la ya'kulanna ahadukum bi shimali anabi ni ẹnìkọ̀ọ̀kan nu yín ẹnìkankan nu yín ò gbọ́dọ̀ máa jẹun pẹ̀lú ọwọ́ òsì ẹ̀ ẹ ò gbọ́dọ̀ jẹun pẹ̀lú ọwọ́ òsì rí pé àwọn tó kí ló ń jẹun jẹun náà àwọn òsì kódà àwọn tó ń ṣe lọ kíní kan bẹ tó ń pè ní dínà lọ sí school of law wọn máa wọ́n máa wọ́n máa ń ṣe sẹrímónì kan fún wọn tó ń pè ní dínà dínà yẹn nínú òfin rẹ̀ nípa owó náà fi jẹun bẹ ìwọ mùsùlùmí tó bá ò bá wọn ẹ dákun kí ni sẹ́ǹsì tó wà ń bi kéèyàn fọwọ́ òsì jẹun kí ni wọ́n fẹ́ di ẹ̀ báyìí tí kí báyìí wọ́n fẹ́ sọ àwọn èèyàn jọmọ lẹ́yìn èṣù kí la bá débẹ̀ irú eré pàwọ́ la bá débẹ̀ tó fi jẹ́ pé gbogbo ọ̀dọ̀ fọwọ́ òsì jẹun ní ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé mi kí ni mo wá fi jẹ kí ni relationship tó wà pẹ̀lú lọ àti kí n fọwọ́ òsì jẹun torí náà nǹkan mímí nìyí ni pé lọ́wọ́ attack pẹ̀lú ṣètọ́ni nìyẹn o àti ni relationship pé mo mọ òfin tí ìbáṣe kó fin èṣù tẹ̀gbọ́n fi yẹn náà dẹ̀ ni òfin ṣètọ́ni náà ni àbófin ọlọ́run ni wọ́n ń kọ́ bẹ́ẹ̀ ni òfin tá ń pè ní common law yẹn kúfúrú law ni wọ́n ń pè ní common law o òfin tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ronú gbé kalẹ̀ pé òfin tọ́lọ́run àwọn ò lè lò ó ah, ó bá yẹ pé mọ́sálásí ni ẹ máa lòfin ọlọ́run nínú <laughs> mọ́sálásí tẹ bá ti bọ́ta nu mọ́sálásí àwọn èèyàn náà gbọ́dọ̀ gbófin kalẹ̀ tí ọba bẹnu wa mu òfin ọlọ́run yẹn kéèyàn máa ń tèwá sí ẹ̀fọ́ wa ọba dénú mọ́sálásí dé faslu dín àní ìtànpẹ̀ ní alimaniya nìyẹn alimaniya ká ní ẹ̀sìn ọ̀tọ̀ bá a tètè gbé sí ayé wa nínú ìlú ọ̀tọ̀ ẹ̀sìn kò gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọwọ́ òsì ẹ̀ bẹ́ẹ̀ ni wàlá yasrabanna bi shimali ẹ ò ti gbọ́dọ̀ máa mú mi pẹ̀lú ọwọ́ òsì yìí fa inna shaytana ya'kulu bi shimalihi wa yashrabu bi shimalihi torí pé àṣepọ́n òun ló máa ń jẹun pẹ̀lú ọwọ́ òsì ẹ̀ òun ló dẹ̀ máa mú pẹ̀lú ló dẹ̀ máa gbogbo jíjẹ tó ń bá fẹ́ mu ọwọ́ òsì ló máa fi mu ìbádàlọ́ táwa máa pé ṣe tọ́ni máa ń fọwọ́ sí jẹun táwa àríbi tí ṣe tọ́ni ti ń jẹun rí àríbi tó ti mú rí. ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam ló fún wa ní ìròyìn nípa rẹ̀ tòrọ́ náà ọba Allah subhanahu wa ta'ala tó dá Jésù tó dẹ̀ ń rí náà rí tó dẹ̀ rí ló fún anábì sallallahu alaihi wasallam ní ìrò sọ fún wa lùmọ rẹ ká jìnnà sí ìmọ̀ fọwọ́ sí jẹun ìmọ̀ fọwọ́ sí mú mi nítorí pé ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ìkọ́ ṣe ṣe tọ́ni ni ẹ ti gbọ́dọ̀ yapa ṣe tọ́ni ṣe máa ń jẹun pẹ̀lú owó sí ni mo mú pẹ̀lú owó sí ẹ̀ ó ti dọ̀là ju sí wa bí kọ́lọ̀ bá kó sànù wa àyèmẹyẹ ọmọ mi ló ń jẹun pẹ̀lú owó sí kódà èmi tí mo ń sọ̀rọ̀ yìí díktìmù ni mí nígbà tí mo sì wà ní kékeré jù báyìí lọ wọ́n fẹ́ gba owó sí lọ́wọ́ mi títà mi kan lọ́wọ́ ni àyẹ̀mẹ́ gba lọ́wọ́ ẹ̀ wọ́n à wọ́n máa lọ sí Amẹ́ríkà o wọ́n máa lọ sí Britain o ah, àwọn òyìnbó ńlá ìkọ̀ owó tìkẹ́ táwọn táwọn òyìnbó bá rí báyìí wọ́n máa gbé lọ ni ìgbà yẹn sì ní dẹ̀mọ̀ <laughs> ojú dúdú dáadáa díẹ̀ gbà yẹn so àti kí n tiẹ̀ máa fọ owó sì jẹun gẹ káwọn òyìnbó gbé mi lọ gẹ pẹ̀lú owó sì jẹun àti àbúrú lọ́jọ́ fún mi kí làwọn òyìnbó fẹ́ gbé mi lọ sí kí mo fẹ́ lọ sí lọ́dọ̀ wọn mi ní bùkátà sí wọn kí ni mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ wọn tó bá jẹ́ pé torí owó sì ló fi gbé mi lọ sí ìbò wọn fẹ́ lọ ba yé mi jẹ́ wàrátà ni ìsìláàmù ó bọ̀ mọ́ mi lọ́wọ́ wàrátà ọlọ́run má jẹ́ ni mo ẹni ò bùkátà tí èèyàn bá wà òkè ní nàìjíríà tí ń rẹ́sìn ẹ̀sìn kí ló fẹ́ wà lọ sí amẹ́ríkà ẹ̀rọ àwọn kílì yẹn wà lọ bẹ̀rẹ̀ tó bá yẹ pa amẹ́ríkà lọ bá yẹ pa amẹ́ríkà lọ yẹ ọ ni ọlọ́ba máa da ẹtí bẹ́ẹ̀ ọlọ́ba ló ti mọ̀ pọ́n áfíríkà ló máa jẹ́ ọmọ nàìjíríà ló máa jẹ́ pẹ̀lú ọ̀dọ́ jẹ́ kọ́ dẹ́ sí nàìjíríà kí ni àwọn wà lọ síbẹ̀ ṣùgbọ́n ọba kò sànù abẹ́ wọ́n ti brain wash wa débi wípé ìbáṣe bá ṣe ń sọ̀rọ̀ láfẹ̀ẹ́ sọ̀rọ̀ bá ṣe ń jẹun láfẹ̀ẹ́ jẹun tó rà sí ìgbà páwọn ẹni wọn lajú àwa aláìlajú ni wọn a ti gbà pa àwọn lèèyàn àwa àjámọ̀ kankan a ti gbà ni wọ́n dá àwa àdá inferiority complex ń dà wá láàmú àríwá wọn wà superior àríwá àwa rí ara wa kó wọ́n wà inferior àwọn náà dẹ̀jẹ̀ kó yí wa bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n ti tẹ́lu yìí làákà yí wa débẹ̀ ni ọlọ́wà kọ́dà ń kó sànù wa náà eléyìí báyìí níta gbọ́dọ̀ jìnnà sí ni tá a bá ti rí èèyàn tó ń fọwọ́ sí jẹun tá a bá ní ẹ̀tọ́ ń fọwọ́ sí mú ẹ dákun ẹ kọ fún un mo ti pàdé àwọn èèyàn nílé oúnjẹ rí tí wàá fi ọwọ́ tún gbá síbi ẹ̀wà mú tí wàá fi ọwọ́ tì máa já búrẹ́dì tẹnu ìmọ̀ báyìí náà rí bí ìgbẹ́ ló máa ń lójú mi wàláì ara rìn ní pé inna lillahi wa inna ilayhi raji'un ọmọ mùsùlùmí sì wà náà àwọn tí mo rí mo ti fẹ́ rí èèyàn tó tóbi mẹ́rin bẹ́ẹ̀ ìkànnì wọn jọmọ mùsùlùmí àwọn yòókù jẹ́ kéfèé ǹjọ́kẹ́ ọmọlẹ́yìn èsì lẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn bá fi ń jẹun ẹjọ́ bàbá yín ni grandfather yín lẹ́jọ́ olórí yín lẹ́jọ́ wàláyé mo ti rí èèyàn náà sọ pé ọwọ́ òsì ló fi gbá sí máa gbálágbá fá ó sì ń fọwọ́ òsì báyìí ó sì fi ń gbé ẹwà sẹ́nu ẹlòmíín náà dẹ̀rẹ̀ ẹja kíyèsí gan tẹ́lẹ̀ mi bá ń jẹun nítorí pé ọwọ́ ọ̀tún tó fi ń jẹun ata ti epo ti yí kọ̀ wá nífẹ̀ẹ́ fọwọ́ ọ̀tún yẹn mú lálọ́nu pure water àbí ike tébù wọ́tà yóò máa fọwọ́ sí gbé dákun torí ọlọ́run bá dọ̀tí láìlọ́nù pure water dọ̀tí rẹ̀ sálọ́ ní kọ́ má dọ̀tí láìlọ́nù pure water náà sálọ́ fẹ́ lò lẹ́yìn ìgbà tó bá lò tán dọ̀tí ike tébù wọ́tà yóò dọ̀tí torí ọlọ́run títí pé òfé kí láìlọ́nù pure water dọ̀tí nítorí lóyún fọwọ́ sí mú omi àbí títí pé òfé kí láìlọ́nù tébù òfé kí ike tébù wọ́tà kó dọ̀tí képo yìí ọmọ kárí afẹ́jú àfijù àwọn èèyàn kí sábà fura sáwọn nǹkan yìí wàláyé ìwọ ni kí mùsùlùmí máa jẹun pẹ̀lú ọwọ́ tún ẹ kí mùsùlùmí kọ́ máa jẹun pẹ̀lú ọwọ́ òsì àbí kọ́ máa mọ pẹ̀lú ọwọ́ òsì. ẹ rí i pé nínú hadith yìí anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa nípa fífọwọ́ òsì jẹun àti fífọwọ́ òsì mu. níta anabi sallallahu alaihi wasallam tí fi ṣe ìlà tó fi ṣe sábà bíi kíkọ̀ fún wa yẹn òun náà ni pé iṣẹ́ ṣe ẹ̀kọ́ nìyẹn ṣẹ̀fọ́n ló máa ń jẹun ló sì máa ń mu pẹ̀lú owó tirẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala dẹ̀ ti kọ̀ fún wa ká máa tẹ̀lé lànà ṣẹ̀fọ́n náà Al-Qur'anul Karim ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́ni mo pẹ̀yẹ tẹ́ nígbàgbọ́ lódodo la tattabi'u khutuwati ṣẹ̀fọ́n ẹ má máa tẹ̀lé àwọn ìlànà ṣẹ̀fọ́n ṣẹ̀fọ́n láwọn khutuwat àwọn ìlànà tó pọ̀ ẹ má máa tẹ̀lé ẹ tó bá ń tẹ̀lé àwọn ìlànà ṣèkọ́ọ̀n fa innahu ya'muru bil fahsha irú ẹni báyìí ó ti wà nínú bàjẹ́ nìyẹn torí pé ṣèkọ́ọ̀n ló máa ń pààyàn láti ẹ̀ bàjẹ́ wal munkar àwọn ìwà burúkú ìwà ẹ̀ṣẹ̀ ṣèkọ́ọ̀n ló máa ń pààyàn láti rẹ̀ so ẹ lọ mọ̀ pé kò sí oore kankan níbi ìlànà ṣèkọ́ọ̀n tẹ́ bá ń tẹ̀lé ẹ mọ̀ wípé ìǹtíṣèkọ́ọ̀n náà pààyàn láti ẹ̀kẹ́ ṣe ìlànà tí ètò ọ̀lẹ́gbẹ́ kalẹ̀ ìlànà alfàṣà ni wàlúmúkẹ́ ọ̀hún kò sóore ń bẹ̀ sábà sọ pé ẹrù rí tẹ bá tẹ̀lé tí lọ́sùn fún àwọn ojú wa bẹ́ẹ̀ pé ká jìnà sí ìlànà ìṣẹ̀tọ́ náà gbọ́dọ̀ mọ́ tẹ̀lé tó hadith fún wa yìí ó ń sọ fún wa nípa ìjẹ́ ká jẹun pẹ̀lú mu pẹ̀lú tó ó sì ń jẹ́ pé pé ìṣe bẹ́ẹ̀ ni ṣe a ma ti mọ̀ wá sí mọ̀ látara àwọn èèyàn kẹ lónìí lẹ́yìn tán ti rò papọ̀ pẹ̀lú àwọn kèfèrí wọ́n ń gbé láàrin àwọn kèfèrí ìtẹ̀mí wọn ó rò papọ̀ pẹ̀lú ìtẹ̀mí àwọn kèfèrí wọ́n dẹ̀ ti rí àwọn kèfèrí lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ìṣesí wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ọ̀gá àwọn kèfèrí títí ṣe fọ́ọ̀n níbi jíjẹ àti mímu wọ́n dẹ̀ ti ìlànà ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ká mu pẹ̀lú ọwọ́ ọ̀tún wọ́n fi lẹ̀ wọ́n wá jẹ́ ẹni tí ń tẹ̀lé ẹni tí ń kọ́sẹ̀ ṣe wọ́n ó tí ń kọ́sẹ̀ àwọn kèfèrí wọ́n ó sí ìmọ̀tẹ̀lá nàbì sallallahu alaihi wa sallam níbi ìmọ̀ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún àti ìmọ̀ mu pẹ̀lú ọwọ́ ọ̀tún náà eléyìí báyìí nínú àwọn nǹkan tí a ní láti fura sí eléyìí alimọ muslim tán gbé wá nínú sahihu wọn lẹ́yìn tá a kele yìí tán inshallah karim a ó tún máa ṣàlàyé nínú kókó àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ìdájọ́ tó rò papọ̀ pẹ̀lú ìmọ̀tẹ̀ láwọn ẹ̀dá tí a wú yìí ṣèpọ́ọ̀nì àti àwọn kẹfìrí tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ṣèpọ́ọ̀nì allahumma salli ala muhammad.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 ثم الصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فقد سبق البيان المفصل في الخطة الأولى عن التشبه بالشيطان والكفار وأن الله سبحانه وتعالى ورسوله حرم علينا التشبه بهما فإن من تشبه بقوم فهو منهم الشيطان عباد الله هو الذي يزين للإنسان سوء عمله فيروه حسنا وقد قال الله تعالى منكرا على هؤلاء أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء نسأل الله العافية فيحرم على الإنسان بأي حال من الأحوال أن يأكل أو يشرب بشماله إلا لضرورة إذا كانت اليد اليمنى شلاء أو مكسورة أو ليس لها أصابع أو ما أشبه ذلك من الضرورة فهذه ضرورة وما جعل الله علينا في الدين من حرج ورأى النبي صلى الله عليه وسلم رجلا يأكل بشماله فنهاه وقال لا أستطيع أن آكل أن آكل يعني باليمين فقال له فقال له النبي صلى الله عليه وسلم لا استطعت فما رفع يده اليمنى إلى فمه بعد ذلك شلت لأنه كاذب عندما قال لا أستطيع لكن دعاه الرسول صلى الله عليه وسلم يدل على أن هذا أعني الأكل والشمال حرام وإن كان هذا الرجل قد منعه الكبر لكن لكن دعاه الرسول صلى الله عليه وسلم يدل على تحريم فعله وهو كذلك ومن هذا أيضا أي من مشابهة الشيطان الأخذ بالشمال والإعطاء بالشمال ومع الأسف إن كثيرا من الناس ومن طلبة العلم ومن آل الخير والعبادة يأخذ بشماله ويعطي بشماله فمثلا يعطي شيئا للشمال سبحان الله الذي يأخذ بالشمال ويعطي بالشمال مشابه للشيطان وهو خلاف المروءة وخلاف الأدب إذا أردت أن تعطي أحدا أعطه باليمين وإذا أردت أن تأخذ منه شيئا فخذ باليمين اللهم إلا إذا كانت اليمين مشغولة مثل أن تكون تحمل فيها شيئا ثقيلا لا يمكن أن تنقله إلى اليد اليسرى فلكل حال مقام لكن بدون سبب لا تؤتي بالشمال ولا تأخذ بالشمال إن كنت تريد هدي النبي صلى الله عليه وسلم نسأل الله لكم التوفيق والهداية àdúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lẹ́ẹ̀kan sí i àtọ́rọ̀ àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá kí ó bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbẹ̀rù kọ̀ọ̀kan wa náà ti à ń tẹ̀lé lánà nàbì sallallahu alayhi wa sallam sí ìdẹ́jọ́ ìwé al-qiyama. àwòyẹ àwògbò lórí àlàyé tí à ń bá lọ nínú khutba wa alákọ̀ọ́kọ́ òun náà ni ìjẹ́ ìwọ kí a máa kọ́ ti àṣetán àti àwọn al-kufar báyìí èèwọ̀ ni àti sàlàyé ní pọ̀síwẹ́wẹ́ lórí ìdájọ́ kíkọ́tè àṣepọ́n fáwọn mùsùlùmí àti kíkọ́tè àwọn àtúfà fún àwọn mùsùlùmí. nínú àwọn àlàyé táwọn bá lọ ní kóso ọ̀wá ẹlẹ́ẹ̀kejì inṣàlá karim òun náà ni pé àṣepọ́n òun ni ó máa ń ṣe òun ló máa ń ṣe lọ́sọ̀ọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun máa ń ṣe lọ́sọ̀ọ́ fún ọmọ èèyàn ìṣẹ́ yóò ṣe iṣẹ́ lọ́sọ̀ọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ èèyàn mọ̀ wá rí gẹ́gẹ́ bí iṣẹ́ dáadáa ọlọ́ọ̀bà Allah sọ nígbà tó ń iru irú àwọn nǹkan yìí nínú Al-Qur'an ọlọ́ọ̀ni afaman zuyyina lahu amali ọlọ́ọ̀bá ní ẹ̀rí ẹni tó jẹ́ sí wípé ṣètọ́ọ̀nì èṣù ṣe lọ́sọ̀ fún iṣẹ́ ẹ̀gbú tó ń ṣe ṣerú ẹni báyìí ẹni tó yẹ kí gbogbo tí aburú tó ń ṣe ṣẹ̀fọ́ lè ṣe lọ́sọ̀ fún bẹ́ẹ̀ ó jọ lójú ó jọ̀ṣọ̀ lójú ẹ̀ àìmọye àwọn iṣẹ́ ṣètọ́n lónìí wọ́n ṣe téèyàn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣètọ́n ló dẹ̀ padà sí lọ́sọ̀ fún yẹn débi wípé èèyàn lè padà rí nǹkan yẹn láburú mọ́ àwọn iṣẹ́ kan bẹ̀rẹ̀ pé nígbà téèyàn bá bẹ̀rẹ̀ fún bí àpẹẹrẹ ń sùn iṣẹ́ jálàbí ń sùn téèyàn bá bẹ̀rẹ̀ bíi kọ́kọ́ pọ́nrí lẹ́mọ̀ wákàkiri tó bá yá ẹ graduate ẹ máa lọ ẹ̀jẹ̀ adìẹ tọba ya yá ẹ tún lè máa lẹ̀ jẹ ẹran tó bá kò ní padà ka yín lẹ́nu mọ́ ṣètọ́nù wọn fàyín ẹ padà lu ẹ̀jẹ̀ èèyàn wàláì ẹ padà lu fáàtì èèyàn ṣùgbọ́n ibi ti bẹ̀rẹ̀ ibi pọ́nrí ni ibi ti bẹ̀rẹ̀ ibi ọ̀gá ni tẹ́gbẹ́jọba ò sì mú yàn táàbà nílé tí yóò lo fáàtì èèyàn fún inú ìwé àkáǹtì yẹn yóò kàn gbé bọ́ta náà ṣètọ́nù ọmọ sàwọn iṣẹ́ ìlọ́sọ̀ fún yàn díẹ̀dẹ̀ díẹ̀ tí ẹ bá bẹ́ẹ̀ ẹṣẹ́ wò náà ṣètọ́nù lè kọ́kọ́ bẹ̀rẹ̀ fún yàn níbi àlá ní ọba sọ àlá di pàtàkì ẹgbẹ́ alálàá lè mi ẹ̀ẹ́n wọ́n jẹ́ ànábì Yusuf alayhi salatu wa salam tí wọ́n fi ń jẹ́ alálàá alálàá lè mi èmi máa ń rí yọba máa sọ rẹ̀ di babara yọba máa sọ rẹ̀ di wòlíì ọlọ́run pé àwọn atábá ti lálàáfíà yọ sẹ́ni ètí ń sọ rẹ̀ di nǹkan nìyẹn aláṣẹ mi ọlọ́run kalẹ̀ dé mi ni o nígbà tó bá yá yóò graduate yóò bẹ̀rẹ̀ sí máa yẹ nǹkan wò yóò lóhun rí náà nígbà tó bá yá kò ní yẹ nǹkan wò mọ́jà yóò ti gbóná lójú pé tó bá kàn ti rí yẹn báyìí yóò sọ fún wọn pé òun lè ṣàlàyé fún wọn láì wo nǹkan kan pé òun ti ya wòlíì débi pé tóun bá rí yẹn báyìí òun máa gbogbo gbogbo bọ́rọ̀ ló ti padà já sí ilé ayé lòún mọ̀ tó bá dẹ̀ ń bá wọn ṣe àfihàn ìṣiṣẹ́ pọ̀ wọ́n mọ̀ fún láwọn information kọ̀ọ̀kan ṣé tí ká sọ fún yẹn pé ah káàbọ̀ àmàlà lọ́jẹ́ láàárọ̀ yìí kò mẹ́rin tòótọ́ wàláyé ọbẹ̀ ẹlá jẹ́ kódà bẹ́tẹ́ mẹ́ta lóko torí ẹ̀ pàápàá ó lè mú bígì kan sí ah bàbá ayé yóò ní bàjẹ́ wọ́n ti jíwèé fún wọ́n ti jíwèé fún ẹlẹ́gbóná bọ́sẹ̀ ìròyìn náà mo bá yín ṣé màmí rí tẹ́lẹ̀ ní àmì mẹ́rì sàríyù níyà rẹ̀ ń jẹ́ à ẹ̀hẹ́n fóònù ẹ̀ ṣe mọ̀ bàbá ẹ̀ ọmọ yẹn ké ló ń ṣe wọ̀ tó ní bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ fẹ́ kú ní ninety two fóònù ẹ̀ ṣe mọ̀ yẹn bàbá mẹ́jẹ̀ kó yẹ lẹ́nu gbogbo ló ń ṣe yẹn ó ní kọ̀rí tó ń rìn pẹ̀lú ẹ̀ gbogbo awátálá lálìjẹ̀nu tó ń rìn pẹ̀lú wa ẹ̀yẹ́ bá ti ráhùn màláìkà tó ń rìn pẹ̀lú wa kọ̀rínù tiẹ̀ ló fún kọ̀rínù tiẹ̀ ní information sọ fóun ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjẹ̀nú kọ̀rínù tiẹ̀ àjẹ̀nú ti ń bá ọ̀rìn yẹn òun ló fún kọ̀rínù tiẹ̀ ní information gbogbo òun sá mọ àjẹ̀nú ti ń bá ọ̀rìn yẹn sá mọ gbogbo gbogbo tẹ̀gbésí ayé rẹ̀ ó mọ ó máa ń tọ́ jẹ láàárọ̀ yìí torí òun rí wọ́wọ́ lórí òun ló fún ní information kọ̀ mọ nkẹ́kẹ́ kò rí nkẹ́kẹ́ bẹ̀tọ́ ti lẹ́yìn àkan sòfófó fún tí wò lè rí àwọn wọ́n ti bàgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi jẹ́ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ musulmi di keferi wàláyé wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ musulmi di kèfèrí látara ìmọ̀ tẹ̀lélànà tẹ̀fọ́n ṣètọ́nù padà na kí níyẹn lọ́sọ̀ fún wọn wọ́n wàá máa wá oríṣiríṣi àwọn ẹ̀rí nínú alukoran àti nínú hadith láti da nǹkan yẹn rú àti láti fi nǹkan yẹn rinlẹ̀ pé lára islam náà wà ẹnu fi tẹ̀rí sọ ẹbọ lónìí òní wípé àwọn àfa ń pe ẹbọ wọ́n sọ fún wọn pé àwọn ẹbọ táwọn ń ṣe fún wọn yẹn lára ẹ̀sìn gan lọ́wọ́ èmi ti lọ bá àwọn kan ṣe dìbéètì rí tán sọ fún mi pé téèyàn máa wo iṣẹ́ ọjà anú ẹ̀sìn téèyàn máa wo iṣẹ́ wọ́n dẹ̀ láwọn ìrújú tí wọ́n mú wá lọ́ọ̀yà àdìs díẹ̀sẹ̀ tí wọ́n ń sọ ní sọ òun náà fi ń tẹ̀ yí fáwọn èèyàn tí ò bá dẹ̀ fẹsẹ̀ mú lẹ́nu tí ó dáadáa ẹ rò pé lóòótọ́ ni ẹ dákun torí ọlọ́run ba nígbà tí ìmọ̀ wo iṣẹ́ bá ń bẹnu Islam á wàá béèrè pé ǹjẹ́ nàbí wo iṣẹ́ rí kí ló dáwọn nàbí òwò kí ló dáwọn sàhábà òwò ẹ̀sìn lọ́wọ́ àánú ẹ̀sìn ọlọ́wà kó dáhùn kó sànù wa. ṣetán ló ti àwọn nǹkan yìí fún wọn lọ́ṣọ̀ọ́ ó jẹ́ kí wọ́n rí iṣẹ́ bú sí dáadáa. fa inna Allaha yudillu dájúdájú wa ní máa ń sọnù ẹni tó bá wù ú àwọn ẹ̀dá tó bá fẹ́ sọnù. wa yahdi man yasha ọlọ́wọ́ àti máa fọ̀nà mẹ́ni tó bá wù tó fẹ́ mẹ́nà. ó jẹ́ ìwọ̀ lórí wa ká jẹun àbí ká mu pẹ̀lú owó òsì wa àyàfi kí bọ̀ rúrọ̀ tó bá dé yẹn ni pé tí ìnira tó lágbára tó bá dé kí ni ìnira náà bọ́yá èèyàn ò ní ọwọ́ ọ̀tún mọ́ wọ́n ti gé ọwọ́ ọ̀tún yàn sẹ́mọ̀ yí pé ọwọ́ òsì náà ló kù fún nìyẹn ó lè fọwọ́ jẹun gbà yẹn nígbà tí ọ̀tún la wus'aha ọlọ́wọ́ bá àlékè lọ́wọ́ lábọ̀ ìdá kankan lọ́rọ̀ àfi ń tọ́ lágbára láti jẹ nígbà tí ò ti lágbára àti fọwọ́ tó ń jẹun mọ́ yẹn kí ló kù ń tọ́ lágbára náà nìkan fọwọ́ jẹun. àbíbẹ̀ ti ẹ̀kọ́ kò ní ìka mọ́ kò ní ìka rárá gbogbo ka rẹ̀ tí wọ́n ti gé ka rẹ̀ dànù àbí ka rẹ̀ ti rí dànù. àyí lọ nínú àwọn nǹkan tó lè rí báyìí tí ṣùgbọ́n tí o bá ti lè rí bẹ́ẹ̀ ọwọ́ òsì ọwọ́ ọ̀tún oge ò gé ìka rẹ̀ ò gé àdánwò ọ̀tẹlẹ̀ sí ọlọ́wọ́ ọ̀tún kó lè má mú ọ rí ọwọ́ ọ̀tún gbé dẹ́nu ó tó bẹ́ẹ̀ láti gbọ́ òsì rẹ̀ láyé bóyá láti fi jẹ nǹkan àbí láti fi mú nǹkan ni. àdáyé sọ́lọ́ lọ́wọ́ sọ́lá bí ọkùnrin kan ó ń jẹun pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ àdáyé arábìnrin láyé rẹ̀ ò ní ma ṣe mọ́ látọjọ́ yẹn ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ yẹn ó rọ kò lè gbọ́wọ́ yẹn dẹnu mọ́ látọjọ́ yẹn torí pé ma n'aihu illa al-kibr kò sí nǹkan kan tó kọ̀ fún un láti má tẹ̀ láti ànábì gbà tánàbí pa láti sọ́dọ̀ ànábì ni má jẹun pẹ̀lú owó sí ma ṣe tọ́ ni má jẹun pẹ̀lú owó sí ni má mu pẹ̀lú owó sí olóhùn lágbára owó sí tó wọn ma fi jẹun kò lè gbọ́wọ́ anabi sallallahu alaihi wasallam képele ọlọ́mà lọ́sùn hàn ọ̀dára pé àwọn kó sànù rẹ̀ kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó sọ wa kó ń bi fẹ́nu. eléyìí báyìí nínú nǹkan tó ṣẹlẹ̀ lásìkò anabi sallallahu alaihi wasallam ni. àdúrà tí anabi sallallahu alaihi wasallam ṣe lórí ẹni yìí tánabi ṣépele yìí òun ló jẹ́ kó yọ pé haram ni kódà ó ní agbára min kabairi zunu nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni torípé tẹ bá ti rí tí àná ìbá fi lè ṣépele ẹni tó bá ti iṣẹ́ kan ẹ mọ̀ pé nǹkan yẹn wà nú ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí wọ́n ṣe ìlérí ìyá náà fẹ́ni tó bá ṣe nǹkan yẹn àbí nǹkan yẹn ní hadu pé ẹni tó bá ṣe nǹkan yẹn ìyà tí a fi jẹnu sẹ̀rí àlẹ́ ayé yìí àwọn nǹkan tá a fi máa ma àwọn kàbáyìrì zòrò obìnrin alimamu zahabi rahimahullahu ta'ala nínú tíra wọn tán pé ní alkabair wa tabiyin almahari wọn sàlàyé àwọn májẹ̀mú yìí tí a fi ma àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ kàbáyìr so kí ọlọ́ba lọ́sùn fún àtàlà nítorí ẹ̀ nǹkan tó wá bà nínú jẹ́ ni pé a rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí báyọ̀ náà àwọn tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ ni àbáwọn tó jẹ́ olùmọ̀ ni àbáwọn tó jẹ́ àwọn ẹni retí ìbáàdà ń bẹ lára wọn ni ẹ rí i pé ńgbà míì látara ìlákàkún fẹ́sìn ẹlòmíì yóò máa gba nǹkan pẹ̀lú owó sí ẹlòmíì yóò máa fún yẹn ní nǹkan pẹ̀lú owó sí eléyìí báyìí nǹkan tó burú ni ìgbà nǹkan pẹ̀lú owó sí àbí fún yẹn ní nǹkan pẹ̀lú owó sì fi nǹkan yìí ó burú pátágbà ìtẹ̀lélànà ṣèfọ́ọ̀lù ni ìmọ̀ kọ́sì ṣèfọ́ọ̀lù ni bákan náà khilaful muru'a ni ó ìwà ọmọlúwàbí ó sí ìwà ọmọlúwàbí wa khilaful adab ó sì tako ẹ̀kọ́ ẹ̀ńtẹ́ yẹn bá ti rí ti ń ṣe báyìí ìwúrò yóò ti rí eléyìí kò sẹ́kọ̀ọ́ lára ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ kó lápá lára ẹ̀ kò lápá lára ẹ̀ yẹn tó torí ẹ̀ tẹ́yìn bá fẹ́ fún yẹn ní nǹkan àbẹ́yẹn fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn kéèyàn fún un pẹ̀lú ọwọ́ ọ̀tún téèyàn bá yìí fẹ́ gbà náà kéèyàn gbà á pẹ̀lú ọwọ́ ọ̀tún ṣé é báyìí sì àyàfi tó bá jẹ́ sí pé ọwọ́ ọ̀tún èèyàn bízì lẹ́ka lọ́yà kù fún bí àpẹẹrẹ èèyàn fọwọ́ yẹn gbé nǹkankan tó wúwo èèyàn fi gbé tó yẹ pé kò rọrùn fún èèyàn láti gbé nǹkan yẹn sọ́wọ́ òsì kò rọrùn fún èèyàn láti dá nǹkan yẹn padà sọ́wọ́ òsì ṣe irú eléyìí báyìí tọwọ́ ọ̀tún bá ti bízì bẹ́ẹ̀ tí ó sì rọrùn láti gbé nǹkan yẹn kó lọ́tún yẹn lọ sósì ìgbà yẹn lèyẹn tó lè gbà lèyẹn tó lè fún pẹ̀lú ọwọ́ ọ̀tún pẹ̀lú ọwọ́ òsì torí pé zọ̀rúrọ̀ tó lágbára tí ò ṣe gbé kúrò níbi ọwọ́ ọ̀tún yẹn ẹ̀yin náà ti padà wò ó ti pé ẹ̀dá fún kí lọ wá gbé sílẹ̀ báyẹn tí ò ṣe gbé kúrò torí nǹkan yẹn ò ní ṣe gbé o fún bí àpẹẹrẹ ń sìn nǹkan lè má wù ń gbà mí náà ṣùgbọ́n tó yẹ sí pé ipò kó wù lọ́wà oníṣẹ́ lọ́ba dá lọ́wọ́ ọ̀tún ọlọ́mọdé á dá lọ́wọ́ náà bá so pé obì mọ́ná so kọ́rùn rẹ̀ náà so kọ́ ẹ lọ́rùn àti bọ́wọ́ yẹn kúrò lọ́rùn gan torí wọ́n ti wọ́n ti wọ́n ti di ọwọ́ yẹn papọ̀ mọ́rùn yẹn kò rọrùn ṣé bá sì so ẹ pé nǹkan báyìí rèé ọwọ́ yẹn fún yẹn ní nǹkan àbọ̀fẹ́ gba nǹkan o ní nǹkan míì tó lè fi ṣe nǹkan ẹ̀jọ̀ owó sì lọ́mọ gbọ́rú rọ̀ nìyẹn kódà gbogbo yẹn ni wọ́n understand pé nǹkan sọwọ́ tún rẹ̀ ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ òun náà ló lè ló lè fà á níparí Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kí wọ́n pe man tashabbaha bi qawmin fahuwa minhum arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ sí àwọn ìjọ kan ó ti dára wọn nìyẹn ní tá a bá débẹ̀ ni pé ẹ wá wo bí àwọn èèyàn ti ń kọ́ sí àwọn ṣàyàfẹ́ẹ̀nì lónìí àwọn èṣù àwọn kèfèrí ẹ wo ọdún àwọn kèfèrí la ti kọjá yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kódà ìwọ mùsùlùmí tó fi náfìlà tó fi náfìlà tó fi wọnú ọdún tuntun january nǹkan ṣe kèfèrí ni tọ́lá àwọn kèfèrí náà máa ń ṣe passover night àbí crossover ok crossover night ìwọ náà lè ṣe crossover bí pẹ̀lú nẹ́fìlà ọ̀fẹ́ islamize kúfúrú ọ̀fẹ́ islamize èmi ò mọ tó ń sàwọn èèyàn crossover náà tọ́ yẹn yìí ẹ pé bolẹ̀ rí ẹ wà yẹn gbogbo àwọn ọdún yìí náà bá láyé àbí ẹ̀kọ́ ó bá láyé ó bá wọn sọ láyé yẹn wọ́n gbọ́ rí wọ́n sì ń wí lómi agídí agídí náà nílò kò sẹ́ẹ̀rì kankan yìí fẹ́ nú ni ẹlòmíì tí wọ́n bẹ̀rẹ̀ ọdún márùn-ún ní wọ́n fi ṣe àdúrà kan fẹ́ wọnú ọdún tuntun èmi ọmọ bí mùsùlùmí ègbé ní làákàyè ọwọ́ ọdún tuntun January ó tún wọ ọdún tuntun ní Muharram ọdún tuntun mélòó ni wọ́n wọ̀ kéferí ọdún tuntun kan lọ ìwọ ní ọdún tuntun méjì ó ṣe ìjìrá ọwọ́ ọdún tuntun náà ni ó tún ṣe January nǹkan ṣe wá dé àdúgbò mùsùlùmí lọ́wọ́ báyìí ń sọdún ọ̀dà náà ní Muharram ẹ̀yìn ìfẹ́tí láwọn kírísítẹ́nì kan bá yín wọnú ọdún muharramu hijira ẹ̀jírí wọn ẹ mọ̀ pé ẹ̀yin mùsùlùmí gan lẹ̀ ń jẹ́ kọ́dún wọn sọkútù wọ̀wọ̀ ọdún àwọn kèfèrí kò bá ti ní kò bá ti ní kò bá ti ní kìmí kankan láwùjọ kò bá ti ní kúrì kankan láwùjọ tí mùsùlùmí bá dá sí i àwọn mùsùlùmí dá sí ẹjọ yẹn ni mùsùlùmí dá sí ẹjọ táwọn náà yànràn yànràn yànràn bá ti rí ṣọ́ọ̀pù ẹlòmíì bẹ́ẹ̀ ni yóò bá jẹ́ kèfèrí àwọn kèfèrí yìí ti ṣiṣẹ́ lára rẹ̀ ẹ̀ẹ́dọ̀ sẹ́rù náà sí ṣọ́ọ̀bù ni pé báyìí sì báyìí ní sìn kọ́mpímẹ́ǹtì ló kù báyìí kọ́mpímẹ́ǹtì o bẹ́ẹ̀ bá wí fún mi mi ìní da lóhùn torí mi ò kọ́mpímẹ́ǹtì kẹ́kẹ́ wàláì ìyìn kọ́mpímẹ́ǹtì kẹ́kẹ́ ẹ̀ happy new year ẹlòmíì tí ọba tí ọba fẹ́ sóyìnbó ńláńlá tí ọba fẹ́ sọ kọ́mpímẹ́ǹtì happy new year mùsùlùmí náà da lóhùn pé same to you ẹlòmíì ló wọ̀n fẹ́ ká sọ òun lẹ́nu inna lillahi wa inna ilayhi raji'un. gbogbo àwọn nǹkan yìí tashabbuhum bil kuffar ìkọ́sí àwọn kèfèrí ni ó wá jẹ́ kí ọjọ́ àwọn kèfèrí ó wá jẹ́ kó mọ wá di nǹkan tó gbajúmọ̀ láwùjọ. ó yẹ kí wọ́n máa sọdọ́ àwọn kèfèrí pàápàá jùlọ nílùú lọ́rin tí ò yẹ kẹ́ni kankan mọ̀ kan sọdún ni ilẹ̀ haúsá kárì lọ́hùn. haúsá wọn níbi tí wọ́n burú sí o ṣùgbọ́n àwọn àsìkò tẹ́mi lò ní Kánò bí Kánò ti lajú tó yẹn wàlọ́ọ̀yì ẹ lè mọ̀ pé nìkan ṣe kí ló ka awúsá pẹ̀lú january pẹ̀lú kìnní kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú ẹ ọjọ́ sunday sì ń di ọjọ́ monday nílẹ̀ awúsá àwọn èèyàn máa túpọ̀ ọ̀tún lọ́bi sẹ́ni kò sí nǹkan tó kà wọ́n mùsùlùmí awúsá pẹ̀lú sunday àwa yorùbá làwa máa ń celebrate sunday àwa ń tọdún new year nílọrin díẹ̀ ní pẹ̀lú kẹfẹ́ rí làwà ẹ wá wo títí ṣe dá ẹ wá wo àwọn èèyàn níbi tẹ́tí ń tọdún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ìwọ náà lọ ra díẹ̀ wọn náà ra di ọdún tuntun ee wọn lọdún gbogbo wa lélẹ yìí àárọ̀ wà bá ọdún gbogbo wa lélẹ yìí o gbogbo alájọ lélẹ kíbo lè rí e wa àyọjú rẹ lọ bá lọ bẹ́ẹ̀ kì í sọdún tiẹ̀ torí kò tẹrí fún un máa ń sọ̀rọ̀ lọ́wọ́ bí àmì tún fún ọ pẹ̀lú wọn tẹrí kankan lẹ fún kódà from Genesis to Revelation ẹni Bible ẹni kan mú ọdún ní ìyàwó nù Bible àti Christmas fún wọn bí anabi isa ní December twenty five kò from Genesis to Revelation. lọ́dọ̀ tí ọdún bíbíà ni àtọ́dún yìí rèé láti ilẹ̀ róòmù náà ti gbé wá òòṣà janus ni wọ́n ń ṣe osa janus ló ń ṣe ní january ṣé ibà yìí ti so à ń láti pera wa sákìyèsí àwọn mùsùlùmí ẹ̀sìn wa ń láti yé wa a sì gbọ́dọ̀ gba tító a sì gbọ́dọ̀ ó gbọ́dọ̀ kún wa lójú ẹ̀sìn wa abẹ́lẹ́ wọn bá lọ́sùn fún kan lọ́sùn fún eléyìí tá à ń sọ ni

ọlọ́run bá nìkan ti láwọn ọmọ ogun ẹ̀ tí ó lò láti jíṣẹ́ ọlọ́run bá lọ́sùn fún àwọn tí wọ́n bá lò ṣe má ó ṣe má nìyẹn ẹlòmíì ó ṣe abẹ́lọ́run bá lọ́sùn fún àwọn tẹ́lá kọ́lọ́run dákun kọ́mọ̀jẹ̀ á rí àpàdà sí aburú táfi láàjì sí ọlọ́run lọ́sùn fún nítorí náà àwọn èèyàn kan àbí nítorí pé ya ayé kan àbí nítorí pé àwọn tí ò ní wúlò fún wa nínú sàárì àti ọjọ́ لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها لنا يا رب العالمين برحمتك يا رحم الراحمين قوموا إلى صلاتكم يرحمكم الرحمن